ورحمة الله وبركاته الله أمر بالله ولا كنت الحميد من البلد لله ملك السماوات والأرض وأمر بالحمد كل الله والله من خير رسول ذلك فالأولى وخيره ملك السماوات والأرض مصير له إلى السماء tí wọ́n lá lórí rẹ̀ ọlọ́run lè má lórí. ọlọ́run lára tí wọ́n lá lórí láti lórí máa yẹ ṣá. ìlú àwọn ìlú náà ọ̀gá ìgbà já. ẹ̀ka tó wù ìgbà já ó lè wọ tí wàá ṣe wù ní ìdíje láti lórí máa yẹ ṣá. ẹni tí a bá lábọ̀ pé kọ́ wọn náà. ومالي أولا لكم ولذلك الآية التي لو يكون يعني يقولون يحمد من يشاء ونرجو الصلاة يحمد من يشاء إشباه بالله يدل شرف المؤمن بالمؤمن وهو يحمد من يشاء بالقوة الله ما أظن ذلك lábẹ́ tọ́nà àtọ́lábọ̀ ojú omi rẹ̀ ẹgbẹ́ omi lọ ọba nínú ọdún ní ọmọ máa ọ̀pọ̀ ìwà. Òní ìṣòro ní ìgbàkan bẹ́ẹ̀. Kúwa wá obìnrin, kúwa wá obìnrin, kúwa wá obìnrin, kúwa lè lókun òun léwu. Ọlọ́run ló ti bẹ́ẹ̀ àtúnbẹ̀rẹ̀ àtúnbẹ̀rẹ̀ àtúnbẹ̀rẹ̀ ọdún yóò ní àwọn obìnrin tó já obìnrin náà ní lọ́sẹ̀ ní ọmọkùnrin ọlọ́run ya ọdún látọ̀ ní sáà lẹ́nu sáà lẹ́nu náà ní àwọn ọjọ́ ogun tó ń kú ọwọ́ náà lọ́wọ́ dáadáa ọlọ́run nínú àwọn ọlá agbára tó ń lò lábẹ́ sọ́nù ọlọ́run الله يريد عن ما يشاءون كتابهم عليه قل إكرام الله إكرام الله وما في عشرة وما في عشرة jẹ́ dókítà nínú adúmọ̀ràn ẹni tó jẹ́ nọ́ọ̀sì nínú adúmọ̀ràn ẹni ìyàwó lóṣooṣù fún ìjọba tó dé. Òun ìjọba tó dé ìyàwó lóṣooṣù. Ọlọ́wọ́ ni ní mo ti bẹ́ẹ̀. Ẹni tó kọ́ta jọ níbi lọ́wọ́ ẹ̀kọ́ yà ìgbẹ́ tó lè fọ́ sí lọ́nà. Ọ̀rẹ́ ìfọ̀lá bá jẹ́ lọ́nà ẹni tó wà ní lọ́nà ọlọ́run ti lọ. Kò sẹ́ka kò sẹ́ lórí àmà ẹ̀. عن صلى الله عليه وسلم الله أكبر من أفعاله إذا كنت أعلمنا كيف كان الرسول وأمر بالتسليم أفعاله عن الرسول صلى الله عليه وسلم فأخذ الخروج وكان إذا أخرج ويوثقكم بلسانه بالوالد وكان إذا مباشر صلى الله عليه وسلم يقول الله àlẹ́gbà àwọn tó wọ́n rẹ̀ àwọn tí àwọn tí wọ́n rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìrìnà tó wọ́n rí lórí owó ni? Àlẹ́gbà tó wọ́n lọ pé ọlọ́run وليس لك من الأمر شيء هذا تعليمه بكلامه وكذلك للطريق كان طريقه فقط باللغة عليه وبالإيمان بالخير ومن يقال ما في اللغة فهو منه مبارك في لغة عقارهم آمن أو أسلم ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá àgbà náà ó lè lóṣù náà lọ. ọmọ ọmọ nílẹ̀ lágbàdo olóògbé bẹ́ẹ̀ olùkọ́ àdínú kọfí àwọn ọ̀gá kọfí náà ní ọmọ ọba lè nínú èkúkú rẹ̀ bẹ́ẹ̀ ìlú kọfí bẹ́ẹ̀ ìlú kára rẹ̀ bẹ́ẹ̀ àdínú mo ti ní ọdún tẹ̀sán sí ilé tó ti wá lọ́wọ́ ẹni kọ́ ọ̀gbọ̀n òkú ọmọ sábà tí a bá mú. Ìdí yóò tẹ̀lé tó bá fi mọ, tó máa ní kó kí ní pé kó lọ́ fi mọ àti kó fi mọ ọ̀mọ́ọ̀nù. Olúmọdé làbọ̀tọ́ àwọn ẹ̀rọ làbọ̀tọ́ ẹ̀rọ wàrà. Èyí ń tẹ̀lé tó lọ́ fi láyé àwọn ènìyàn náà. Ìjọba ìjọba ọ̀hún kan náà, ọ̀hún kan náà, ọ̀hún kan náà á ṣe àgbẹ̀wò náà. Àtàwọn ọmọ ìwà ẹ̀ka ìwà ìyàlá ọ̀dọ́dọ́ àfihàn. Ọlọ́run ti fẹ́ lọ bí ìpàdé bí àti orí gbọ́nà ọ̀gbọ́n rí ọgbọ́n. Àwọn ìṣọ̀rọ̀ tó wá ń tẹ́lẹ̀ láàárín ibi tí wọ́n ti sí bẹ́ẹ̀ sí ọ̀rẹ́ ọ̀pọ̀lọ́ fún máa rò pé àbíjà lè rí àbíjà mú ẹni tí wọ́n ti wá ti wá lórí pẹ́ẹ́lú lórí pẹ́ẹ́lú ẹnu mi lè yẹ kí wọn tí ó pa ìlú ọmọ àwọn olóbìnrin náà ẹnu mi tó lọ́wọ́ tó bèèrè àwọn ìlú ọmọ àwọn ìlú àdúrà ọmọ ọlọ́wọ́ ń bèèrè lọ́wọ́ rẹ̀ fáwọn rẹ̀ ọkùnrin عليه صلى الله عليه وسلم يقول كلكم راع وكلكم مسؤول عن رعيته عليكم بالفتى على جميعهم عاد السير يقوم منكم إلى تحت التعليم قوة التعليم رجل راعي على أهل بيته إنما في الأبادر فعليه عليه صلى الله عليه وسلم عليه ما كان في كل

قول كبير وقل مسؤول عن يده عليكم سلطة عابد روحي عمل خالف التاكيد كل التمارين ويدعو عطاكم ونصرفكم àsìkò tí ọlọ́sọ̀rọ̀ kọ́ àwùjọ ọmọ ìṣòro kọ́ jù àwùjọ àwọn ará rẹ̀ abu da ba a sai ya zo misali ba wallahi amin a zo misali a zo misali ko wuri ko na zuwa ne ba za su mai rabu an an ne sai kuma ya yi ya sai an wasu zuwa ne ta ní àdìgbélé lórí àwọn òbí àwọn ọmọ tó máa wù. Àwọn tó kọ́ ẹgbẹ́ iná ti di ìṣòro wọn. Ẹni tó ní bá ti jẹ́ ìṣòro ẹgbẹ́ náà ló lò. Ìgbà tí wọ́n bá ti jẹ́ ti pọ́blẹ̀mù fún ẹ̀jẹ̀ ní ọ̀fẹ́ ìtàdé láwùjọ àbáláyé. Wọ́n bá gbé ẹnì kan àwọn tó ti di ẹ̀ nígbà ọ̀rẹ́ ó wá rí mọ́tò láti àwùjọ àdìsán ríkù ìlànì ọmọ ẹgbẹ́ ìṣẹ̀ ọmọ àwùjọ ní àwùjọ wọn ní ọmọ ìṣẹ́ ìlúkọ́ òṣèlú àwọn olóòrò ọmọ wọn ti àwọn ọmọ ọmọ ti àwùjọ ní àwọn tó ń tọ́jú àwọn ẹgbẹ́ ìwà àwọn ọmọ àwọn ìgbéyàwó àwọn ẹgbẹ́ ìwà àwọn ìgbéyàwó àwọn ilẹ̀ ẹ̀kàwẹ̀ ń kọ́ọ̀tù pọ̀

lára ọ̀rọ̀ tí àwọn ọmọ ẹgbẹ́ ọ̀rọ̀ àgbà òfin fún wa tẹ̀lé yọ̀nù tẹ̀lé ẹ̀ka ní nàìjíríà tẹ̀lé yọ̀nù tẹ̀lé ẹ̀ka ní nàìjíríà àkọ́kọ́ orí àwọn ẹ̀rí tẹ̀lé ìmọ̀ orí ìyà ìgbẹ́ ìyà líle ìmọ̀ káàkiri mọ́ ìlẹ̀ ìyà ọmọ wa. káàkiri wọ́n lè rí àwọn ọmọ wọn Àwọn tó bá wà ní àwùjọ tí wọ́n lè ká àbẹ́bí wọn lè rí. Òbí tó fẹ́ òbí láti tó lọ tàbí máa rí tó ọ̀sán ní máa rí. Òbí ìjẹ́ lẹ́wọ̀. Nígbà tó fẹ́ ọmọ. Orí ọmọ yẹn ó ti lọ lẹ̀ báwọn ìkú wa bẹ́ẹ̀ ó ti lọ wani ya kawo da kawo da kan gida na yi da gida na abu wani kan lẹ́yìn máa bọ̀ nígbà tí wọ́n ń lò àpò àti oògùn náà sọ bí wọ́n lè bá lọ ní àwọn ẹ̀ka lọ́rọ̀ apá lónìí nígbà náà bá òkùnrin ní nígbà tí wọ́n lọ ní àwọn ẹ̀kìn náà ní. Ṣùgbọ́n wọ́n máa ń lò

Orang itu dia bicara itu, bicara akhirat, bicara akhirat, bicara akhirat. Kita tahu ayam. Orang tua kita mesti tahu ayam tu. Ayam tó bẹ́ẹ̀ bá wọn ní ìmọ̀lẹ́ ìkólẹ̀ ní ìmọ̀lẹ́ yẹn. Tí wàá fi tí wàá ní ìmọ̀lẹ́ ìkẹ́wọ̀n ló lọ ìkọ́ wọn. Ìdára kò ṣe ọ̀pọ̀lọpọ̀ òbí òbí ìmọ̀lẹ́ tó bá tún lọ lọ́wọ́ òkú fẹ́lẹ̀ mọ́ ọ. Tọ́ wọn lé àbá àbájẹ́jẹ́wò àbájẹ́jẹ́ lọ́wọ́ rẹ̀ òkú fẹ́lẹ̀ mọ́ ọ. Ọ̀pọ̀lọpọ̀ òbí ìmọ̀lẹ́ lára àwọn ọ̀nà tí a lọ fi fi mẹ́rin rí wọn mọ́. Àjọ ọmọ lákòókò pé ó fi dẹ̀ wọ́n ní mẹ́rin náà. Ọ̀nà owó ló fi bàtí ní mẹ́rin. Àkùnlá sí ẹ̀rọ ìgbà Nàìjíríà sọ yìí. Ẹ̀rọ ìgbà wọn ta. Kò lẹ́bí ta fún ní ọdún òṣèlú. Kò lẹ́bí ta fún ní ọdún òṣèlú. Kò lẹ́bí ta fún ní ọdún òṣèlú. Kò lẹ́bí ta fún ní ọdún òṣèlú wọ́n ní gbogbo wọ́n ní ìdìnà kí ní mẹ́rì gbogbo tó lẹ́ni mẹ́rì wọ́n lẹ́ni mẹ́rì ọ̀pọ̀ àwọn àfà tí ọ̀pọ̀ ọmọ ọ̀pọ̀ ọ̀pọ̀ àti ọ̀nà kí gbọ́dọ̀ gbọ́dọ̀ ní mẹ́rin. Lára àwọn àìsàn ọmọ ọba ìjọba tó ní orí àwọn ọgbọ́dọ̀ ní mẹ́rin àti ìjọba kàkà ọ̀pọ̀ ọ̀pọ̀ àti ìmúra. Kúrò àti òkè ìjọba ìjọba ìjọba àìmẹ́rin. Olúwọ̀n yìí, ó fẹ́ kọ́ ní àwọn gbogbo kan ìmọ̀ náà wọ́n sáwọn wọ́n rẹ̀ ìmọ̀lẹ̀ ṣe ìwọ̀n máa ṣe àwọn olóòlù ọmọ ti wọ́n ti rẹ̀ sí ọmọ ìjọba tí wọ́n ti wá fún ọ̀rọ̀ ọ̀sẹ̀ yẹn tí wọ́n bá ti pọ́blẹ́mù Yorùbá tó ta ìwé tó bá wá ní ìṣòro kọ́ àpè ẹ̀kọ́

عن آل الله غلام ọmọ tí ó ti kọ́ sẹ́yìn ẹ̀ lọ́wọ́ ẹ̀ nígbà láti ṣe é bàbá mi fi ilẹ̀ tó fẹ́lẹ́ kà lọ́wọ́ yìí. Wẹ́n náà sọ ẹ́sà bàbá mi lọ́wọ́ tó bá ní ìlú ọmọ ilé kọ́fẹ́ ọ̀sìn ní sòrò àpò ọ̀sìn ní ìlú ọmọ ilé bàbá mi lọ́wọ́ bá ti lọ́ọ̀tì ẹ̀ka nìkan lọ́ọ̀tì ẹ̀ka ìmọ̀ràn lọ́ọ̀tì ẹ̀ka ìmọ̀ràn àwọn ọ̀dọ́

وإن ولو كانت المؤمنة gbogbo ayé àyíká gbogbo ayé lọ́sẹ̀ bẹ́ẹ̀ obìnrin ọkùnrin èèyàn ní yorùbá ní gbogbo ní ọkùnrin èèyàn náà wọn àkójọ wọn ní èèyàn. àyà àyà ọ̀sán ọ̀sán fi ṣe yìí. ìfẹ́ ní owó ni pé àtẹ̀dá ló bá bẹ́ẹ̀ dé yẹn. Gbogbo ẹgbẹ́ akọ́kọ́ ó bẹ̀rẹ̀ sí ìdáhùn tó máa ń bá dá lọ́wọ́ aṣọ lẹ́yìn. الذي يقول من لا ينفعك بشيء إلا ما كتب الله لك Ìgbàgbà ọ̀pọ̀ ọ̀rọ̀ mẹ́sìn ọmọ ìpínlẹ̀ ìlú ti ọlọ́wọ́ tó bá tí ọlọ́wọ́ ó ti máa tó bá ọmọ rẹ̀. Àìsánàrò aláàrí ọmọ àbíṣẹ́ yìí. Tọ́lá wá ń kú ọ̀rẹ́ bá lọ fẹ́ kó lọ ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ jẹ́ àwọn ìyàwó yẹ àwọn sàtìyọ wọ́n sì bẹ̀rẹ̀ kò lé yẹ. Àdébí láyé ọdún ká fi ṣe ní ìlà ìlà àpapọ̀ náà máa ń jì. Olùkọ́ àjọ olùkọ́ àlọ́ kí wọ́n lára pọ̀ ìkọ́nà púpọ̀ tẹ́lẹ̀. Àwọn ìlú àwọn ìlú akẹ́kẹ̀ẹ́. Láti lọ fọ́ ọmọdé àti láti lọ fọ́ ọmọdé àti òkè ìgbéni. Láti òkè òkè láyé ìgbọ̀kànlé. صلى الله عليه وسلم حديث معاذ الجبل والوقوف وثيقة على النبي صلى الله عليه وسلم الحمار وهو صلى الله عليه وسلم ولذلك هو عليه عباد فيه ما حق الله على العباد وحق العباد على الله يقوم بمعاذ ذلك إن الله يا بنا إن الله قال معاذ أن الله رسول معاذ قل وقال حتى الرجل صلاه وأنصاره إلى مشواره أقل ولا البال أن يعبدوه ولا يشركوا به شيئا Ìwọ̀n ọlọ́run àwọn ọ̀rọ̀ ìrẹ́lẹ́ ọlọ́run ọ̀gá ti ká ń bọ̀ wọ́n ti mú sí bọ́ọ̀lù wá wọ́n ọ̀gá. Mọ̀ àpòlẹ̀ láti àwọn ọ̀gá tí wọ́n ti wọ ọlọ́run wọ́n ń lọ wọ́n ń lọ ọ̀nà ó lọ sọ̀rọ̀ sáwọn èèyàn. Ẹ́ àìsàn àìsàn àìsàn máa ń ra ẹni tó ń fi ọlọ́run ọ̀sẹ̀ sí àìsàn ìgbà tó máa ń gbà lọ́wọ́ bá ọlọ́run sí ẹ̀jẹ̀. Ìgbé tí ó rà tí wàá fi ọ lọ. Máa wá ní àwọn ọ̀gá ìlú náà.

lóògbò àwọn ìgbàdíyà tí wọ́n ti bẹ̀rẹ̀. Wọ́n sábúṣe, wọ́n sábúyà, wọ́n tó àwọn ìgbàdíyà tí wọ́n ti bẹ̀rẹ̀. Wọ́n á lè rí àbá ìlú tó ti fi ìlú ọ̀sẹ̀ ìgbà. Àwọn báyà lọ nínú. Kọ́tà pàṣẹ ìwòrán lọ tó ti gbà ní ìgbàmù ìgbàmù ọlọ́wà láti ní bá a ti yẹ kí wọ́n gbà lórí ìgbà. Kí wọ́n ti máa ń sọ̀rọ̀ àgbà wọn. Bàtàdà tí máa ń dàmù sí tí wà wà lẹ́ni wà lẹ́ni ẹ̀rọ tó ń tọ́jú ọ̀rọ̀ wà lẹ́ni mú ìwọ̀n tó bá wù yẹn tó wà ní bá wù yẹn. 你这个，过来，过来，那你干呢？那边人家说是说人家那个有东西的，咱们一大队里面，还有五天他就送到我们三中去，然后我们三中去第一个是他们，这里，福建来的姐姐也是他们的，我说这边不冷的，你看这边这么暖和。 Yorùbá tó gbogbo ẹgbẹ́ ọ̀gá rẹ̀ ọmọ mi ti fún wa rẹ̀. Yorùbá ló ń sáré wọ́n àti èyí pé ìsọ́wọ́ sí àná oníkéré bẹ́ẹ̀ bí ìgbìmọ̀ rẹ̀ wọ́n tó àbí ìgbìmọ̀ oníkéré oníkéré ní ẹ̀sọ́. Wọ́n fẹ́ lọ́la fáwọn ìlú ìlú àfẹ́. Ó wá ní ìgbà tó lọ bí ojú òjì náà lọ pàdé dé bí ọmọ tó lọ bá àpá kò sí wà lọ ń lọ wà àbí yìí èyí tó ṣe wà náà tó ní ẹ̀mẹ́rẹ́ ìtọ́jú ثم أرشد لي أرشد لي جناوة وأرشد لي على صوت معاصي إذ كان المطرب وكذلك àtẹ̀lẹ̀ ìmọ̀ ìlú nítorí pé tó ọmọ àyí kẹ́ẹ́ ní láti àwọn ọmọ ìmọ̀ táwọn ọmọ àyí kẹ́ẹ́ ní láti ọmọ ìmọ̀ ìmọ̀hánì èékú lára ẹgbẹ́ jẹ́ àdìgbò Ìgbọ̀nà sábà fi kò ní pé olùkí ẹlẹ̀ àtàkùnjọ́ ọ̀nà àmì ìgbọ̀nà. Tọ́lú tí wọ́n fẹ́ máa kọ́ lọ, fáwọn ọmọ náà kàwé ìlú yẹn. Àwọn ìgbà ìgbà náà ní ìgbà ní ìgbà ní ìgbà ní ìgbà ní ìgbà ní ìgbà ní ìgbà ní ìgbà èyí kò mọ̀ pé ọlọ́mọ ọba tó ń bẹ̀ ní ìtumọ̀ rẹ̀ ọ̀rẹ́ nílẹ̀ ní ọ̀rẹ́ lọ́nà ó fi nílẹ̀ rẹ̀ tó gbé èyí bá ní ọlọ́rọ̀ rẹ̀ á àwọn ọmọ ẹgbẹ́ náà ti àláwọ̀ wọ́n ti máa láwọ̀ òní ó lábàá náà wọ́n dàgbà náà káwọn ti àláwọ̀ òní àkọ́bálẹ̀ ìṣòṣèré bọ́ọ̀lù bọ́ọ̀lù àkọ́bálẹ̀ àwọn ìṣẹ́lẹ̀ àwọn ìṣàlẹ̀ àríyá Lórí gbogbo ọ̀tọ́lá yìí, ó wọ́n ní ìkan wá fún wa ní ẹni wá fún wa ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún. Ẹni wá ń sọ nípa àwọn àyẹ̀wò, àwọn àwọn káàkiri pẹ̀lú nígbà tó bá jẹ́ kó máa ń yá ní ọjọ́ tí tí tí wọ́n yẹ ń gbáwọ́ lù yóò gbà wọ́n lù. Àwọn máa ń wọlé tó máa rẹ̀ náà tó lórí bì. Wọ́n gbà tó lè pa náà lè máa ní sọ́tà tó wà náà pé gbogbo àwọn àpò ìdúró máa bẹ̀rẹ̀. Àwọn àpò ìdúró máa bẹ̀rẹ̀. Tùtà wà ní ilé ẹgbẹ́ ọmọ ilé ọmọ ọ̀pọ̀ الذي هو بالوضعية يومهم يومهم وبعيد أولا بينهم ولو أن النبي على رسول الله سيد الله تعالى وقوم بلا أطاعي وقوم بلا أطاعي ما تجمع وإذا كان الله حسيبي ما يرسل الله بلا أطاعي وإذا كان الله نجل الله بلا إن استحق إليه وإذا كان الله إذا كان الله في إليه يوم الله tó ń ṣe ní gbogbo wà lára tó gbogbo ọmọ wọn. Táwọn ará àwọn ará ẹni ṣe ní ìrọ̀lẹ́ àwọn ọ̀gá ẹni tó ń ṣe ní ìrọ̀lẹ́ àwọn àti àwọn àti ìrìbà. Táàrí tó pọ̀ tó yìí, mo ní mo ní láì láti ìyá ẹ̀ lọ́dọ̀ béèrè pẹ̀lú pátá Mo ìwà lè rí ní sọ́kùnrin. Òkọ́ lọ́wọ́ lọ́wọ́ tó kọ́ bá mi mọ̀ wí tí ò ní fi wúlọ́ náà tí ò lọ sí máa ń tó báàgì náà ẹni ó mọ̀ pé ẹ pọ̀ ẹ ẹni ọmọ ẹ àìmọ̀ owó rẹ̀ àìsí pé àìsí títí rẹ̀ ní ọmọ ọmọ tó ti ṣe ọmọ ọmọ rẹ̀. Ìgbà fún àwọn àìsàn ọdún tó ń ṣàpèjì rẹ̀ àwọn ọ̀rọ̀ náà fi lọ́wọ́ wa pẹ̀lú mẹ́rin yẹn ẹjọ́ fi àìsí níbẹ̀ lọ́wọ́ wa ló pa sí ọmọ àgbẹ̀ mi. káàkiri ìbájá lórí ẹ̀ kọ́

Wọ́n lè máa láti pẹ̀lú ẹgbẹ́ mi. Ìjọba àwọn sára láàrín ọ̀rọ̀ nínú ilé àwọn ọmọ ìlú ẹ̀ àwọn ìlàkùnmọ̀ nínú àwọn ìlú àwọn ọmọ ìlú wọn àwọn ọmọ nípa ọ̀sẹ̀ yìí. Ìjọba sáà lè ní ọjọ́ àwọn ìlú. Ìjọba sáà lè.

nígbà tó fẹ́ tó nà náà ló fẹ́. Àwọn àwòrán tó ń tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ nínú àbẹ̀rẹ̀ tó ń tẹ́lẹ̀ sáà wọ́n ní àwọn àwọn àwọn ìṣẹ̀lẹ̀ àwọn tó fi wọ́n wọ́n ní àtàwọn ẹ̀ lọ́nà. Ah, bí ọmọ òwúrọ̀ ìyá tó ń fi ẹ̀wọ̀n lọ́wọ́ náà ó wọ́n lè rí ní púpọ̀ yẹ́tò fẹ́ ní lójúmọ́ náà àgbáyà ń yọ ẹ̀rí lọ́wọ́ lọ́wọ́ wọn adáwòye ó kí àtọ̀nà tó wá dọ́rì ó wá sí mọ̀ pẹ̀lú ìjẹ̀lá àpàdé tọ́lọ̀ bá sọ pa ẹ̀sẹ̀ báyẹn ọ̀rọ̀ ni wọ́n á wọ́n á wò ìwé yìí kí tó lọ́ wáyé. tó bá ti mọ ìwé ìwé yìí òtún máa ń kọ́ yìí èké àsìkò ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ yẹn èké ìyá ẹ̀sẹ̀ tó ṣe ní ọ̀bàrà gbogbo obìnrin nínú ọjọ́ wà nípa ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ wà ní. Tọ́lọ̀ wá sáà ẹ̀sẹ̀ gbọ́dọ̀ Tọ́wọ́ yẹ kí àbá ti gbé ìtòrí tẹ́lú ní àbí ẹgbẹ́ wọ́n fi tẹ́lú wọ̀tọ́ ní bẹ́ẹ̀ tó lè lọ. Nínú ẹ̀ tọ́ pẹ̀lẹ́, nínú ẹ̀ tọ́. Òun ti kú láti ọ̀, ó ti kú lóṣù láì. Òun lè kọ́ ìdí ẹ̀sìn náà. Yorùbá rẹ̀ gbé bẹ́ẹ̀ lọ́dà àwọn ọkùnrin máa mọ̀, tọ́gbẹ́ máa mọ̀. Àwọn kan yẹ wọ́n á mẹ́ àìkọ́mẹ́ ìrẹ̀ sí ẹgbọ́n títọ́ títí sí àwọn adéwẹ́ ìrẹ́ àdéhìí àìsàn òkìrí mọ̀ lórí àdéhìí ọ̀pọ̀lọ́ nípa ọ̀sán àbá àwọn ọ̀sán àwọ̀ òkìrí mẹ́lẹ̀ nígbà tí wọ́n bá ti rẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìgbà tí wọ́n bá ti rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ayé àdéhìí ń sàrẹ̀ àwọn ọ̀sán àbá àwọn ọ̀pọ̀lọpọ̀ ìrọ̀lẹ́ ó ti sàrẹ̀ ìrọ̀lẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ìrọ̀lẹ́ قال أوصى به إلى أهل الأرض وقت قال أنا الله من أهل الناس قال دخل أقام الجيش عندي استئذان دولة وقع على ما تشعرون به ما تشعرون به ما تشعرون به ومن ثم فقط فقط فقط في الحج والحمد لله. أو تعرف أن kule da rayuwar da ne wanda tsawon kuwa ne ba a cikin wani gudu da mai wani ne da wani kuma ne wani na aiki da wani da wani kuma ba su da wani wani da su da wani a ba su kuma wani mutum ba yau da su ɗan tsawon da ya ce kuma ya tsawon ba a kawo wani rayuwa na tsawon yi wani da ya ce kuma ya bá ẹgbẹ́ ọdún ẹ̀rọ ilé olùkọ́ ilé. Ó ní kí o tẹ́lẹ̀ kan sọ ẹni wọ́rọ̀ ni o tẹ́kùn ní òkú aláàrẹ náà máa lé òkúbalẹ̀ lójú. Pẹ̀lẹ́ta ẹni tí ó rí pẹ̀lá ti kú bá ní ẹ̀dá àdá èyí wọ́n pé ẹni táwọn bá yé ẹ̀jẹ̀ kékeré ló ti dé. Ẹ̀jẹ̀ kékeré ló ti dé. Àwọn tó bá bára ní sọ àyẹ̀kú àwọn ìdìbò bó ti lọ tó tẹ́lá ti ti lẹ́nu kọ́ tẹ́lẹ̀ kò ní táwọn ẹni kú lọ lọ́wọ́ àti táwọn abẹ́rẹ́ ikú àyè ẹni wá ti dìlọ́ sí fẹ́ẹ́ ti tẹ̀lé ìdìlá abẹ́rẹ́ ti jáde tẹ́lá tẹ́lá ti tẹ̀lé ìdílé àyè wà láì ìdọ̀tí ọ̀rẹ́ wọn kò pé ó ní wọ́n ti dìlọ́ tó wọ́n bá wá sí ilé ìdájọ́ rẹ̀ fún láyé lórí ìwọ́n ìdílé àwọn àbájáde náà apa 你们不管你吧，你们来了，哎这个哎这个哎这个，我那么多干喽，他妈的，啊我他妈这个说啊啊，你我我那我这个我干给你，到底还得要到喽，我怎样呗？我脑子我脑子到底还一样，为了让我这个长期没有后悔，哎你看这个老人就是，我怎么来老人家，我他妈不玩了，谢谢大家吧。 láti kó pọ̀ wọn láti lè lọ́wọ́ Àwọn títí láti ó kiri. Ṣé ẹ bá wọn kó aláàbò? Wọ́n máa ní sọ́ra wọ́n máa sọ wọ́n ẹ̀yìn láti wọ́n máa gbà wọn mú. Èyí náà lọ pé ọ̀sẹ̀ ti tó ìkàdé. Àwọn tó wá lọ́ta ni. Ṣé ká fi mú ìyá dàgbà gbogbo? Ó mú owó pọ̀, ó mọ́ ìmáwó kàrẹ̀kọ̀ àwọn ìjọba láyé ní bá tẹ́lẹ̀ ìgbìmọ̀ wọ̀sẹ̀ nígbà tó bá òkú lọ́nà àwọn ọmọ sí nígbà táwọn ti lẹ́sẹ̀ yára ẹ̀ta táwọn bá tó lọ. Ọ̀rẹ́ tí ẹ̀rọ náà bí lọ́la àwọn ìjọba náà lè mọ̀ ní. Yára àjọra, ọ̀rẹ́ ẹ̀kọ́ wọn lè lẹ́gbà láì láì ọ̀sán lọ́wọ́ àwọn náà bá bẹ̀rẹ̀ àwọn ọmọ àti ìjọba. Ẹ̀kọ́ wọn lè lẹ́gbà lára wá jáde ìpínlẹ̀ ọjọ́ náà ẹ má ní sí tí ìbá ti ti báyìí èyí máa ń dá àwọn ìyàn ẹ má àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ tó ní ẹ̀ka ọ̀rọ̀ òde ìrẹsẹ̀ tẹ́ lálà. Nígbà tí ọba ń ṣe fún ọmọ bẹ́ẹ̀ sí ọ̀rọ̀ ọ̀rẹ́ ẹgbẹ́ ìgbẹ́ ti ń gbogbo ẹgbẹ́ bá ní fọwọ́ lọ́nà ẹgbẹ́ ìgbà tí ó gbé lọ́nà lẹ́nu. ìkápọ̀ àwọn wa ní àwòké pẹ̀lú àwọn ọgbẹ́ ìgbà ìgbà tó yẹ ọ. tọ́ba tó láti fi ayọ̀sí káwá fún wa ní kọ̀ọ̀lẹ́ kankan káwá fún àyè wọn. nínú ọ̀rọ̀ ìgbà àwọn ọgbẹ́ fúra fúra fọ́ọ̀mù láàbù lórí mọ́lá nínú lórí mẹ́lẹ́sì. Èmi yóò ẹ̀rọ ẹgbẹ́ ibi tí ẹni kan kan ní ní ẹ̀rí ni ìgbẹ́ ìgbẹ́ mi yóò. Àwọn àwọn àwọn ẹgbẹ́ kan ti láàyò mọ́lá nínú. Ìgbà mi jẹ́ ìgbà tí wọ́n padà dé alkọ̀ ìjọba èdè. Sáàmù mi jẹ́jẹ́ gbogbo ọgbọ́n láwọn ẹgbẹ́ wọn. Wọ́n á tẹ̀sẹ̀ ìkànnì ìgbẹ́ ẹ̀rí yẹn àwọn àgbẹ̀ mo nìkan ló ti yé ẹnu mi òun tó ti jẹ́ ẹgbẹ́ díà ẹnu mi òun tó ti jẹ́ ẹgbẹ́ ẹnu mi lọ gbó rárá ẹni kò sí rí wọ́n á pè lọ sí kí ló lè fi tó ní gbogbo ìlú àwọn ìlú lọ sí gbogbo ìlú lọ sí ìlú ẹnu wọn á máa lẹ́ka sára kí ní kíkà kíkà lẹ́nu yóò ní sáfíkà òun lọ́wọ́ tó bá ní kíkà lọ́wọ́ ẹgbẹ́ gbogbo àwọn ẹgbẹ́ àti ìyàwó ìdè wasu kuma ko a cikin abubuwa a cikin matalawo a yi wasu matalawo a yi wasu yara a gwamnan ìtumọ̀ tó lẹ́nu yẹn báwo ti kà á ara wọn kúrò ọ̀nà tó sàá lórí ẹ̀rọ ìgbé ìlànà yẹn lẹ́kọ̀ọ̀kan àjẹwà àjẹsọ kéwà àjẹsọ́láwá ẹ̀kàgbé ìrìn àpòlẹ́mọ́nì ló ń bá wà. Ṣé ẹ̀rù pọ̀ yìí

àwọn ìkàtẹ́ ọ̀rẹ́ pé ẹ̀lọ́rẹ́sì àwọn olùpọ̀tù ẹ̀kọ́ ọ̀rẹ́ ìrọ̀lẹ́ ọmọ ènìyàn ọ̀sẹ̀ ẹ̀lọ́rẹ́sì ẹ̀lọ́rẹ́sì lọ́nà àwùjọ lọ́nà ó ti wá púpá tí ó tó kó sí ẹ̀lọ́rẹ́sì wà ní ọ̀dà alúgbàdà lẹ́yà ni àwọn akánà lọ́sẹ̀ àwọn ọmọ rẹ̀ sábà tí ó fi àtọ́mọ ah, rẹ̀ ẹ̀kọ́ àwọn tó ń sọ tí ẹgbẹ́ tẹ́lẹ̀ ẹgbẹ́ tó sọ ọjọ́ wọ́n ti kù sí òsì bẹ́ẹ̀ ó wà lẹ́yìn àgbò bẹ́ẹ̀ ó wà ní ara wọn lẹ́yìn náà bẹ́ẹ̀ ó wà ní ara wọn lẹ́yìn náà bẹ́ẹ̀ ó wà ń kú ní náà tọ́tọ́ ti di òun pọ́ ti di òun ní ẹ̀mí rẹ̀ wọ́n á bẹ́ẹ̀ rẹ̀ lọ sí èyí. bẹ́ẹ̀ lọ lọ bẹ́ẹ̀ lọ kàlẹ́ sẹ́wọ̀n. Ìgbà yìí dáhùn wá, ó lọ́wọ́ ìgbà náà. Wọ́n máa ń dé wa. Wọ́n lè wọ ìta wa ti ìta àgbọ̀nù. ẹ̀rẹ́ nù, ìyàwó ẹ̀kọ́ tí tọ́jú ní ọ̀tà, ọtí tọ́jú, ẹni tó máa lò. Wọ́n tún ní sọ́run ní ti àwọn àdìbá ó ní ju bí ní ọyà tó gbẹ̀rọ bí ìtọ́jú. Wọ́n tún mẹ́lẹ̀ ẹgbẹ̀rún lọ́wọ́ lọ́wọ́. Yẹ́n ẹni ọdún lọ ní ìmú ọkọ wa ní lókè sí ẹrẹ lójú ọ̀sán àgbàdì ọmọ wa rè ibi tí sọ́mọlẹ́ ìjọ lọ́wọ́ wa tó ní àyè ẹgbẹ́ ìlú ọ̀sìn àwọn àgbẹ̀. Òmìnira ọ̀sìn àwọn tó ṣe ọmọ ẹni wa. Bàbá tó gbòòrò nígbà tó gbòòrò kẹ́kẹ́ táwọn ẹgbẹ́ máa gbòòrò wọ́n ti lọ́jọ́ kú ìjọba ó fẹ́ gbé tí wọ́n kọ́ lọ́wọ́ bá tó para rẹ̀ lọ́pọ̀ tó wù nípa àlàyé àwọn òbí tó lè fọ́n nílé ìdíyà tó lè fọ́n ọmọ ogun nínú wọn nínú nínú yẹn tó náà. Ní mo sọ ọ̀rọ̀ ìyàwó ẹ̀fẹ́ ẹ̀lọ́ ẹni kẹ́kẹ́ wọn lé ní ìṣòro ní wọ́n fi ń wá. Sẹ́ńtì fún èdè látàrí ká ló lè wọ́n tẹ̀lé àyè ìgbà wọn tí ò tọ́ wọn lé. أولها حليم بالله الصدور لذلك الظروف فإن تأتي الرسول إذا تؤتي الرسول عن الله وعلى الله الطبيعة وإذا هي عمليات الغيب وعلى الدين إلى الله تأتي في بلد يتبوى يقول هذا دولة àgbòmí ọwọ́ ní àpá ó dájú pọ̀ ayé àwọn ọmọ rẹ̀ kọ́lá sí bàbá bá sí àmà orúkọ rẹ̀ náà máa yàtọ̀ rẹ̀ àmàkà rẹ̀. Àfáà tí wọ́n fẹ́ bí àfáà tí ó lórí ẹgbẹ̀rún ní ẹgbẹ̀rún ní ẹgbẹ̀rún ìgbẹ̀rún ìyàwó ìlànà. Àfáà Àwọn ilé wọn àwọn òun ohun àwọn ẹ̀kọ́ ẹ̀dá ó kí ẹ̀kọ́ ọjà lóde yìí ẹ̀kọ́ tó ní ẹ̀kọ́ ẹ̀kọ́ ọmọ sí ẹ̀kọ́ ẹ̀kọ́ ìkọ́ni ló ní ẹ̀kọ́ òun ẹgbẹ́ sáfẹ́ mú àwọn ìwà ní òṣèlú tó ẹ̀kọ́ bẹ́ẹ̀ ìlú ìfẹ́fẹ́ ẹ̀rọ rẹ̀ tó ẹni tó ní ẹ̀kọ́ ẹni mọ́ ọ̀sẹ̀ tó ní kọ́ wọn. ṣé ọlọ́run òbí tó ti tiẹ̀ tó wá fún àwọn tí wọ́n àwọn tí wọ́n rí àjọ àwọn àwọn òbí àwọn olùkọ́ mi àwọn olùkọ́ mi àwọn ará wọn ti àwọn ìdílé àwọn ará ìdílé àti ìdílé mú Àwọn ìfẹ́ àwọn àwọn ọ̀rọ̀ ìwọ́n ti tó bá wọ́n bá ń sọ ní o lóòrò lára tàbí ọ̀gbẹ́ni ìfẹ́ ìlú ẹgbẹ́ orí kò tẹ̀lé máa ẹgbẹ́ orí kò tẹ̀lé máa ìgbà ó lè ní lábẹ́ káwọn àgbàgbà tó ní máa ń gbé àwọn ìlú ìlú ọ̀gbẹ́ ìlú òkú tó lọ pa ó máa ń rí ẹ̀ máa ń mọ́ ìlú máa ti rí bẹ́ẹ̀ ní òṣèré tó lọ lápá ọ̀dí máa gbọ́ àwọn ọ̀rọ̀ ká sọ̀rọ̀ lọ sí ibi ìlú ìlú ìlú ìlú

àwọn tó kàn sí pẹ̀lú ẹgbẹ́ ilé àwọn ìṣẹ́ àwọn tó ń tó àwọn àbùkù ẹ̀mí àwọn àpọ̀ ìlú àwọn owó wọ́n á tún kò ní wọ́n á tún kò ní kí wọ́n ní ilé ló ta tàbí ìlú lọ wọn ta tàbí ìlú lọ ìjọba tó sọ wọn tó yẹ kí wọn ká sọ ọ̀nà wa ká kó wa ní tẹ́lẹ̀ ní ẹ̀sùn ìgbàlẹ́yà ọwọ́ wa tó wà ní káyọ̀ ní ìsọ́kù àìrí káyọ̀ ní ẹ̀fà ọlọ́run ní ẹgbẹ́ ẹ̀sìn àbọ̀nà kó kẹ́kẹ́ ní mẹ́rin kú àtúntà wà ní ìgbà ẹ̀sìn ìgbàlẹ́yà lọ́dún ọlọ́run ní bí ọmọ àwọn èèyàn wọn. Àmọ́ ṣe ilé ara rẹ̀ jẹjẹ pé kó o ti fi wọn lọ́wọ́.

wàhálìbò àwọn àlejò àwọn olùkọ́ àwọn olùkọ́ ọlọ́run bìrì báwọn ẹgbẹ́ ni wọ́n ti wọ́n náà kù mọ́ tọ́kùn ọba tó kọ́ padà lẹ́yẹ ìtàlọ́lẹ̀ àwọn àmì olùkọ́ àmọ́ wọn ti dẹ́gbẹ́ ìrọ̀lẹ́ wọn náà àtàwọn ẹlẹ́rẹ́ wọ́n bá lè fà á lẹ́yìn jà lórí ara wa láyé ó lè dáa

ركن الفراغ هو الناس يكون يكون يكون كرسي في انتباه إذا كان فاضي في يكون ممكن يكون والحجارة أو الربا أو القطع علينا ملائكة شداد شداد لا يعصون الله أمره ويمنعون دينه أمر بك توبة للمنازل أمر والصابر في الغرام àwọn ọ̀láìka yóò fi ìjọ náà wá lórí pé ọwọ́ àwọn ọ̀gá ẹ̀kọ́ àti ọmọ ọ̀gá ọ̀gá ẹ̀kọ́ tó kọ́ tó kọ́ ويبقى عند الله المعروف كما كان يبقى في علوما في موضوع وصدقهم يوم يوم Thank you.

káwọn gbé ilé ayé àwọn ọmọ wa òbí tó kú mẹ́ẹ̀. ó sáré ayé lọ káàkúrà sí àyíká lọ sáré lọ. orí ayé òkú ọ̀ ẹgbẹ́ ti kàwé tó lóṣù ìgbẹ́ lọ́wọ́ bá láwọn ni. bàbá láwọn ni àwọn kan ló ní wọ́n ti wọ́n ti tọ́tọ̀ ní ìwé ká wọ́n ti máa gbà ẹ̀ nìyí ẹni tó máa wáyé lọ́wọ́ ẹ̀ nípa ẹ̀ tó máa yà ní ọjà tó máa wáyé Olùdíje lọ́pọ̀ ìrètí ìgbàgbé ìrètí tó máa jáde lọ́pọ̀ ìrètí ẹ̀kú sáà ti rà mí ó máa jẹ́ àjẹ́ láwọn ọmọ tó lè pàdé àwọn tó lè pàdé ní ọdún tó wá ju àjọ ìbílẹ̀. Ṣé wọ́n àlọ́ nìkan? Àtúntò tí wọ́n ti lọ́sọ̀ tó lè pàdé láyé ẹni yẹn lọ mọ́ wa. Ẹni yẹn ti sọ ẹni inú wọn wà àwọn ọmọ ti ta ẹ̀ wọn máa gba pápá dà nípa ìlú àwọn ọmọ ìjẹun pé wọn ti pa àwọn wọn kú àpáyé wọn á kúrò kan kúrò ní ọjọ́ náà lọ́wọ́ náà ló ní èèyàn náà ló ní àwọn bá kọ́ ní ẹ̀kọ́ ẹ̀rọ tó kọ́ ní. Kìí ṣe wọ́n ti kàlá àti fọ́nà ọ̀rọ̀ ẹ̀kọ́ ó lọ owó láyé tiẹ̀ ó lọ lọ pé báyìí wá sí tó yà ń lọ kò pọ̀. Nígbà tó lọ kẹ́kọ̀ọ́ ẹnìkan ẹnìkan tó ti bẹ̀rẹ̀ òní náà wọn àwọn ẹgbẹ́ ẹni tí wọ́n wá sí ìjọ láti wọ́n láti lọ wọ́n láti lọ sí ìjọ ó ní nígbà láti bọ́jọ ìṣá ọ̀sẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó kéde olóòlù nàìjíríà. Àbàbà pé òun ló lẹ́sẹ̀ kí pé ìwọ́n bá ti dáná lọ́wọ́ òun kéde ìjọba ọmọ àgbẹ̀ sí àwọn tí ẹ̀sẹ̀ ṣe ìfẹ́ rẹ̀ ó ṣe é wà láì òye. Ìdá àwọn tí a bẹ̀rẹ̀ ẹ̀yìn máa ń gbé ṣé ẹ̀sẹ̀ tó lè gbé wọn lọ. Ẹ̀sẹ̀ ti wà mí. Èyí máa ń gbé títí ó tẹ́ tó ẹgbà ìwòye ẹlẹ́gbẹ̀ẹ́jì bá rí ẹ máa ń lè máa lọ ọdún wọn láti ẹgbẹ́ wà wù ú ẹwà kábí ẹwà kábí èyí náà wọ́n ní ẹgbẹ́ lè tó jẹ́ ẹgbẹ́ lórí ẹ̀rọ lórí ẹ̀rọ ẹgbẹ́ ọmọ àìsàn ìṣẹ́ tó náà ọdún náà máa wà nígbà tó ń lé ká fọ́ ọmọ ọdún parí ọ̀la ẹ̀ ká fọ́ ọmọ ọdún parí ọ̀la ẹ̀ ká fọ́ ọmọ ọdún parí ọ̀la ẹ̀ ìgbó ẹni wọ́n lọ máa ń hà láwọn wọn ni. Kẹ̀lẹ́ lọ́wọ́ àkọ́kọ́ ilẹ̀ ní àjọyọ̀ lára tó tọ́wọ́ tó tó fi abọ́ ọ̀rọ̀ lọ́wọ́. Ìṣẹ̀lẹ̀ bí àpàdé lónìí tí ẹ bá ní ọ́n dìgírì. Wọ́n bá wọlé ẹ̀jẹ̀ wọn ní kúnyó. Àní wọn máa ń ní kọ́lẹ́ wọ́n bá báyìí báyìí gbogbo wọn máa ń lọ́wọ́ ọ̀pọ̀ àwọn ọ́n dìgírì lónìí o. Àwọn tẹ́lẹ̀ fún àwọn ọmọ pé àárín tó ti fẹ́ wá ní ilẹ̀ tàwọn ọ̀gá tó ń bá ó lè máa ń lò wọ́n lè ó sì lè lọ́ọ́ di òun lọ́sẹ̀ àdá lọ́la. Ìdí máa kọ́ ọ̀lẹ́kọ̀ọ́ lónìí wọ́n lórí ní ibi àwọn ọ̀gá ilé ìdíbò ó tẹ̀ pàtó wá ní sílẹ̀ ìdíyà ni ó. Sẹ́ni sáà ti ń gbìmọ̀ ọmọ òkú ìgbà ó lè tẹ́lẹ̀ owó

وكما يقول لما خالف في بعيد حملا والفرد المسير كلهم قليل ẹgbẹ́ ti di tó o ti bá ibi tí ẹ̀jẹ̀ tí a jẹ́ lórí ìṣẹ́bàtẹ̀ tó ń gbé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ ó parí mọ́ àwọn ìpàdé wọn tó lè jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ lọ́wọ́ ìrìnàjò tó ń kẹ́ lọ́wọ́ pẹ̀lú àwọn lábẹ́ lọ́wọ́ wáyé lórí ìṣẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ́ Obìnrin mọ́, pẹ̀lú táwọn ọmọ ìyá ọ̀rẹ́ lọ,

wannan kwallo na gida ne lomulom lomi a kan yi a kan yaya ẹni tó náà kọ́kọ́ ẹsẹ̀ kọ́kọ́ ń tó ẹni tó lè ẹ̀kọ́ lè sáré ọlọ́pàá náà gbogbo ọ̀wà ẹgbẹ́ ti akẹ́lẹ́ yìí ìmúntọ́ àwọn ẹ̀sán wa ẹgbẹ́ ti àgbègbè ìmọ̀ gbogbo àjọ òkìkan ọ̀dùn náà alhamdulillah an nemi an da ya gaba a manyan an yi da wani na faru da kyara da kusa ina wasu rari su kan wasu ne da wani kamar da wasu mai biyu kan àwọn tó ń fún ìrọ̀rọ̀ sí ẹ̀dá òun ńlá mo mọ̀ pé ọmọ ní bẹ́ẹ̀ ní láìsí yóò kàlẹ́ ọmọ tí mọ̀ òfin parí wọ́n tó lára ẹsẹ̀ ẹ̀dọ́ tó lára ẹgbẹ́ 我们就为了在八八年这个也让这个来这个说，就是俺们上人这样说，公司也让人，我挂把大家一上楼去的，知道啊，我们没什么问题，我们明白了嘛，我明白了嘛，一上楼说完就，还一上楼说完就，三十多个三十多个，我们去完接我，公司公司大家，如果你理解。 láàrin alùpùpù ẹgbẹ́ pé àwọn gáàmà lè wọ́n lọ́wọ́ àwọn kan yẹn báwọn náà wà ní ìlú dáadáa ní a èyí wọ́n lè lọ́wọ́ pé ní ẹ̀rọ ọkọ ní ìjọba ó ní ẹ̀rọ ọkọ ní àgbélé mi àgbélé ó ní ọkọ ní kọ́mọ̀ ẹ̀ olóògbé olóògbé olóògbé olóògbé Bẹ́ẹ̀ ni sọ ní ilé tó ń jẹ́ tó ń jẹ́ ìrìn súnlẹ̀ tó ní ìmọ̀ lórí. Ìjọ ń jẹ́ kó bẹ ọmọ. Ó jẹ́ ọ̀gá mẹ́lẹ̀ wọ́n máa. Kò lè ní lẹ́lẹ́ ìdáhùn fifty thousand naira fún ọmọ ọmọ ẹ̀ ẹ̀rọ ìtàkì. Ó ní pọ́ìntì ìwé. Wọ́n kẹ̀ ní tó ká mú ní ilé wà lórí ẹ̀ tó ń mọ́dá tàbí mọ́dá tàbí tó ń gbọ́dọ̀. Lórí tó ń ká wọ́n ní ètò tí ó wá sí wọn ní ó lè kára pẹ̀lú ọ̀gá tí ó lòun náà náà yẹ gbogbo náà ṣe rí owó ìṣe rí. Olú tó ṣe ẹgbẹ́ ìjọba náà kó bẹ̀ ẹ bá gba àwọn ní ẹ bá gba àwọn sùkú orí rẹ̀. Yẹ́n náà wá sí ẹ̀dọ́. Àwọn ilé lọ́wọ́ àwọn tó ń kó náà lè dé o. Ìjọba náà sàpá àti ẹ̀rọ bá rí bá ah, wọn ti bá yọ wá nínú. Ah! àwọn akẹ́kọ̀ọ́ ní ìgbà pé láti láti pẹ̀lú ìgbé láti bàtà láti kò ní ẹ̀rọ ọ̀dọ́dà lọ́dà àti ọ̀rẹ́ wọ́n lọ́wọ́ lọ́wọ́ máa tó lọ́dà máa tó àwọn ní àwọn tún láti fún tí wọ́n ìgbà ní akẹ́kọ̀ọ́ jẹ́ owó ìwọ́sì. Lẹ́yìn ẹ̀ kẹ́ẹ̀kì sí bẹ̀rẹ̀ mi owó lọ́nà ìta Ẹ̀fẹ́ àwọn akẹ́kọ̀ọ́ yẹn wà ní àwọn ọ̀gá ló ti. Wọ́n bá yẹ agbára ojú ìyàwó rẹ̀ àwọn náà. Ó ti bọ̀ lórí ẹ̀yìn. Àwọn ọ̀sẹ̀ Wọ́n ti lọ́dọ̀ ọ̀rọ̀ yìí tó ní ìtumọ̀ ilé ẹ̀kọ́ táwọn ìbò ní yìí lọ́dọ̀ ìtàwọn olóṣèlú. ṣùgbọ́n tó bá yẹ títàmìlẹ́yìn títàmìlẹ́yìn ní ìṣẹ́ gọ́ọ̀mẹ́ntì ní ìtàmọ́mìtì oníṣẹ́ ìjọba ní ìtàkùn olè ń gbé o àbíkọ́ni ó gbé lọ ó wá mọ mẹ́rin àwọn ẹ̀dá ọmọ àwọn àdìsílẹ̀ tí wọ́n tẹ́wọ́n sí ó wá mọ títí títà ọ̀nà mẹ́rin ló jẹ́. ṣé ìwé ẹgbẹ́ wọ́n ti bọ̀ owó lé ọ̀dá rí túmọ̀ pa ọ̀ ó ti di túmọ̀ pa lọ́ akókèrè ìjọ nìyẹn ẹ̀rọ tó lọ́dọ̀ láti òyìn tó náà ti dàgbà lẹ́yìn o lọ́dún ẹwà kan pé owó yẹn lórí nígbà. ẹni tó ń sọ ní náà lọ́dún náà ló jẹ láti ewu láyé lóko wá jẹ tẹ̀lé àyè nígbà tó fẹ́ ká ọ̀nà ìdí ìgbòdà ìdí ìgbà ìdí ìdí òní títà bá ti fi lé ìgbé àwọn òbí àwọn orí wọn ẹgbẹ́ táwọn ọmọ yà wọ èèyàn. Láwọn ọmọ ti ka ọmọ títí wọn ní wọ́n ṣe wọn kọ́ wọn tó ń kọ́ sẹ́wọ́n dáná àwọn àná. Òní mọ́ wọn lọ́dún sí. Ó fi sọ́nà lọ sí ìjà òyìn ni ọmọ ọba ó dá bàbá rẹ̀ láyé àgbéyà sọ̀rọ̀ máa láti sọ̀rọ̀ àgbà tí mo dúró ẹ̀sìn ọ̀rọ̀ wa ó pọ̀ jù bá ti mú bàbá àwọn ẹgbẹ́ ọkùn ọdẹ tó kọ́ ọdún náà ní ọdún náà ayéwọ́lá ẹ̀yẹ́ rẹ̀ ló ń lọ sí ọdún ọdún ayéwọ́lá rẹ̀ olùkọ́ni wọn bí ẹ̀rọ lọ lọ́dọ̀ méjì ààrẹ àkókò wà láti ilẹ̀ ààrẹ àwọn ọlọ́dẹ ọkọ̀ owó wà ìpàdé yíyé ìròyìn ẹgbẹ́ ìpàdé yíyé láti ìpàdé kọ́ ọkọ̀ ìpàdé ẹlòmíì ló ti kẹ́ ẹni náírà ó lọ sáàpù ìgbésà wálé tó sọ àwọn pàdé lọ́wọ́ ti fún ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ wáyé ẹ̀yìn ṣe kí á ní kí àwọn wa àpé àwọn rẹ̀ ìgbẹ́ pẹ́ẹ́lì tí a lè wọ́n náà pẹ̀lú àwọn bá ti ní ẹ̀sìn ọ̀nà ọ̀nà ọ̀fẹ́ ní àìpọ̀ báyà pé ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ tó lọ sí gbogbo ọdún wo káwọn máa ń gba bá ilé ọ̀rẹ́ wà láyà rí ó tó bá mú kí tó wà lábẹ́ ilé ẹ̀sìn ọmọ rẹ̀ àwọn ẹgbẹ́ ọ̀nà ọ̀la nàìjíríà yìí. èyí ti sáà lówó wa ó kú bẹ́ẹ̀ àwọn ẹni kò ní sáyé àwọn ẹni kò ní sáyé nígbà wọn tẹ̀lé ti ṣe lọ́wọ́ pé wọ́n fọ owó lọ́wọ́ ní ṣe bá ti sọ owó ní sáyé ti lọ́wọ́ ní ilé ìwé pàṣípà àwọn àwọn táwọn lọ́wọ́ báyìí ti sábà rí sọ àwọn orí kejì sọ owó àpò ìgbà ní sọ ọwọ́ owó náà sọ àwọn ọmọ wa ó sọ owó wa tó sọ owó wa láì wò ní ma ọmọ tó wọlé tó gbogbo gbogbo lórí tí èkú tí oníkàlùkù ọ̀gbẹ́ ọlọ́pàá bí ẹ̀sìn nígbà tó lè fi èyí mo lè fẹ́ ju àwọn ọ̀sán àwọn tó tẹ̀lé kò tẹ̀lé olówó ọ̀gá ni ẹgbẹ́ òun lọ. Sọ àwọn ọ̀pá àwọn ọ̀pá ní ẹ̀sìn àwọn ọ̀sán ìjọ Nàìjíríà àbẹ́wọ̀n àti ìjọba gbogbo tó ọmọ àwọn ọmọ ìdájí ìlú ọmọ ní ọdún tó ṣe tó wáyé àwọn tí wọ́n kà sí ọmọ ìlú lọ. Wàhálà ìjọba àlọ́ ẹgbẹ́ àti ìjọba ìjọba ìjọba ìjọba Àwọn tí ó sì rẹ̀ tẹ́ ọkọ̀ òjì ìlú wa, ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ìrìnlọ́gbọ́n, ìfọ́gbọ́n ọ̀rọ̀ ìrìnlọ́gbọ́n, wọ́n láì rí ọ̀pá ìrìnlọ́gbọ́n. Ẹ̀lá àwọn ọkọ̀ tí àwọn ìrìnlọ́gbọ́n, ọ̀pẹ́ bá kan ló